ètò bàbá ètò náà la ṣì wà bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ wípé àwọn àlejò mi àwọn ìdílé aláyọ̀ mi wọ́n ti wà níkàlẹ̀ ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ dé gbogbo ilé ń kọ́ dáadáa ni ọ̀wà ẹ kó tẹ̀ tó di pé ẹ máa bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ ìyá wa mo fẹ́ kẹ́ ẹ bá mi smile <laughs> mo láìkì ẹ̀rín yẹn ẹ̀rín náà la máa máa rí lágbára ọlọ́run bàbá wa ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé. orúkọ tiwa ni mr and mrs bámidélé ajayi. Hmm, ó dára bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ohunkóhun tí ọlọ́run bá ti so pọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìyá wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò bàbá ètò ọ̀rọ̀ mi ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn bọ́dà mi irú iṣẹ́ wo gan la ṣe. ẹ èmi iṣẹ́ tí mò ń ṣe i'm into media services iṣẹ́ mò ń ṣe iṣẹ́ kakọ eré. kakọ eré ó ní ìdí tí mo fi ń béèrè o ó yà. <laughs> i'm a script writer a screenwriter and also a set designer. Hmm mo ṣe iṣẹ́ ìtàgé. ẹ ṣe iṣẹ́ ìtàgé ìyá wa ń kọ́. Ketra. Okay. Hmm. Ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú yín nìyẹn lénìí. Ẹ sọ pé ẹ̀yin ṣe iṣẹ́ kákọ eré ẹ̀ ń tún ṣeré àbí? Bẹ́ẹ̀ni. Ẹ̀ ń act. <laughs> Bẹ́ẹ̀ni ẹ ti gbà kọ́. Ẹ̀yin jẹ́ Ketra kí n tó lọ sí ibi tí mo fẹ́ yà sí. Báwo lẹ ṣe wá mánéèjì ìgbéyàwó yín? Ẹ̀yin torí mo rántí pé àwọn Ketra ẹ̀ eh? wọ́n lè lọ ọjọ́ mẹ́ta àwọn eléré orí ìtàgé náà wọ́n lè lọ ọjọ́ mẹ́rin báwo lẹ́yìn ṣe tàbí oṣù kan nígbà yẹn ẹ bọ́dà mi yẹn dáhùn. <laughs> ẹ kò kò kò kí ṣe nǹkan tó tó rí lè rọrùn bẹ́ẹ̀ yẹn náà wípé bí orí ṣe kọ́ hmm. ìdíṣẹ́ tí a ti bára wa ó jẹ́ṣẹ́ tí ó pé pé ògbà kan ni a máa wà nílé láti hmm. lè jọ jókòó láti lè jọ máa ṣe gbogbo nǹkan papọ̀ ṣùgbọ́n ọlọ́run ti jẹ́ kó ọlọ́run jẹ́ kó rọrùn hmm. ní gbogbo àtà bá ní iṣẹ́ láti ṣe tí n bá wà ní location láti lọ ṣiṣẹ́ ìgbà mi hmm. mo lè lo twelve days a lè lo ten ah. days ìgbà mi mo lè lo fifteen days eh? tí ó pé òun nìkan ló máa wà nílé pẹ̀lú àwọn ọmọ kàlẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo ẹ̀ṣẹ́ ọlọ́run bá wa ṣe létò létò hmm. gẹ́gẹ́ bí mo sọ síwájú kò kí pé ó rọrùn bẹ́ẹ̀ yẹn náà ìgbà míì èèyàn máa ń wùyàn pé ah, yẹ kí n wà pẹ̀lú ìyàwó lé pẹ̀lú àwọn ọmọ kájọ sọ̀rọ̀ kájọ ṣeré kájọ jáde ṣùgbọ́n tábàtì wà lẹ́nu iṣẹ́ téèyàn yàn tó ń yẹ kí inú yàn kó dùn nǹkan yẹn gan ló yẹ kí ìgbéyàwó gan tó máa dùn pé èèyàn ń hmm. ṣe nǹkan tí èèyàn fẹ́ ṣe alẹ́ dúpẹ́ lọ́wọ́ náà pé ìyàwó mi òun náà ó tún mo ní orí ọ̀fẹ́ kan hmm. nínú ìgbéyàwó ètò ẹ̀kọ́ rẹ̀ kí inú tèmi máa dùn gbogbo nǹkan tí mò ń ṣe tí mo yàn láti ṣe tó jẹ́ nǹkan tó ń fún mi ní ìdùnnú hmm. ni mò ń rí ìrànlọ́wọ́ ìyàwó mi lórí ẹ̀ ní gbogbo ìgbà kò sọ fún mi àwọn ọ̀rẹ́ máa ń sọ nígbà mi gan pé o actor o lọ fẹ́ ní tẹ́ pé ní ọ̀n lọ location o sọ fún mi lọ submit script tó pé àwọn girls gbọ́n lọ́jọ́ máa ń wà lẹ́yìn máa kò sí ìyẹn òkè ṣèkọ́ tí òun gbé sí ọkàn ìyẹn òkan hmm. òun nǹkan tó kàn òun ni pé kó ṣáà ti ṣe dáadáa nídìí nǹkan tó ń ṣe hmm. so ní ti tiẹ̀ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè síwájú iṣẹ́ catering tó ń ṣe ìgbà mìíràn máa níṣẹ́ ní weekend most times weekend ló máa ń níṣẹ́ hmm. bí wọ́n gba wedding wọ́n lè bẹ̀rẹ̀ sí máa dáná láti thursday ìgbà mìíràn friday ló máa bẹ̀rẹ̀ sí máa dáná saturday wọ́n á tún lọ á tún lọ ṣe á jẹ́ kí ni mo máa wà lé ó ṣàpọ̀ lọ́ṣà à ń dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. mr Ajayi adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀yin aráalé tẹ̀ ń wò mí mr Ajayi sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ fún irú ìyàwó tọ́lọ́run fún àwọn nítorí pé wọ́n wà very very supportive. sísítà mi ṣé bẹ́ẹ̀ ṣe wà supportive náà tó tí brọ́dà mi bá ti lọ fún location for twelve days kò tẹ̀ sí àwọn time kan tẹ máa ń rò ó pé ah bóyá iṣẹ́ tọkọ mi ń ṣe yìí gan-an ah mi ò fìgbà kankan rò rí. bẹ́ẹ̀ orí mi mọ ẹni tí mo fẹ́. ẹlẹ́ran ara ni gbogbo wa o ṣùgbọ́n tá bá ti trust ara wa a mọ nǹkan tá a lè ṣe mo bá wà ní ṣòkòtò kó wà ní èkó tí trust bá ti wà láàrin ara wa so mi ò kí mi ò rí rò rí. Hmm mo tún kọ́ ẹ̀kọ́ kan ẹ sọ pé trust ẹ trust ọkọ tiyín hmm. ẹ jẹ́ kí n tún question mi ọ̀dọ̀ yín ló tún lọ ó tó ọdún mélòó tẹ́ ti ṣe ìgbéyàwó. tó bá máa di August ó máa pé ọdún mẹ́sàn-án. ọdún mẹ́sàn-án. bẹ́ẹ̀ni. Hmm. August fifth and seventh. bẹ́ẹ̀ni. August fifth and seventh. twenty ten. ẹ̀ẹ́n eh, brother mi ìbéèrè mi eléyìí ọ̀dọ̀ yín ló ń lọ sísá mi sọ pé ó tó bí ọdún mẹ́sàn-án tẹ́ ti ṣègbéyàwó hmm. níbo gangan lẹ ti pàdé wọn. Hmm. ní ọdún two thousand hmm. mo lọ ṣe professional course ní ní ìyànà pàjá ní èkó mi báyìí. okay. so ní is a wọ́n fẹ́ sọ yìí náà so body tí organize tó run professional course yẹn so wọ́n ní kitchen so wọ́n gẹ́gẹ́ bí caterer òun ni hmm. ó manage kitchen òun ló jẹ́ bí chief cook ní two thousand eight two thousand eight so òun ló jẹ́ bí assistant chief cook nígbà yẹn ló ń assist ẹni tó jẹ́ ọ̀gá nígbà yẹn ní kitchen yẹn so tí wọ́n ti lọ a máa lọ jẹun bẹ̀ tá a bá ti ní break bẹ́ẹ̀ ni gbogbo a máa ń àwa students nígbà yẹn bẹ láti máa lọ jẹun so tí máa sì lọ jẹun mo ṣáà máa mo ṣáà máa ń rí máa ń láìpẹ́ hmm. so máa ń mú wọn ṣeré pé ah, irú irú wà nù ọbẹ̀ tẹsí <laughs> mo like irú yìí gọgọgọgọgọ so máa sọ pé ah àǹtí ni àǹtí ló ṣe òun ni òun ṣe hmm. ó dẹ̀ slim gan gbà very slim tèmi kàn tiẹ̀ like ẹ̀ mo kàn like ẹ̀ mi ò mọ̀ pé bóyá hmm. bóyá bọ́lá ohun ti ṣe pé ọlọ́run kọ ìrìnàjò àpapọ̀ mo kọ láìkẹ́ bó ṣe máa ń rí báyìí bó ṣe máa ń rìn ní pé àwọn ah, kí bọ̀dá ìwọ́n tó ti fi irú sílé rẹ̀ tó wá jẹ́ rú <laughs> so mo dẹ̀ bẹ̀rẹ̀ sí máa bá ṣeré àmì wa tó máa ń wà ní tó ti fẹ́ bí wọ́n ń ṣe nǹkan kan mi màá dọ́gbọ́n lọ jókòó tì tí wọ́n ti ráyè tí wọ́n ti mm-hmm. parí class aṣáájú àwọn máa rojọ́ wọ́n hmm. ṣáà ṣe di ọ̀rẹ́ nìyẹn. ẹ̀yọ́ á di ọ̀rẹ́ láti bẹ̀ lọ. ṣùgbọ́n tí mo dẹ̀ rí pé ó jẹ́ ní tí mo kàn rí pé naturally mo nífẹ̀ẹ́ sí ẹni tí mo kàn ní ìfẹ́ sí ni ó dẹ̀ ní nǹkan kan gangan tó jẹ́ kí kí n fi mọ̀ pé ìyàwó tí mo fi tí mo máa fẹ́ ẹ sọ ẹ sọ kí n sọ lórí ètò yìí èlò lè máa èlò lè máa fún mi lè máa sọ lórí ètò yìí ẹ sọ nǹkan tẹ yẹn gbogbo ẹ jù bí a price for that. Ah, ẹ ti ẹ sọ náà. nǹkan tí mo rí gangan kó tó lè pé mo pàdé ẹ right hmm. mo ti kọ standard tèmi sílẹ̀ hmm. gẹ́gẹ́ bí ọkùnrin nígbà tí mo ti mọ̀ pé mo ti ń tó àsìkò àti ṣe ìgbéyàwó pé mo fẹ́ fẹ́ yàwó hmm. so number one lórí standard tí mo kọ sílẹ̀ ó pọ̀ ni wípé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìbẹ̀rù ọlọ́run ní hmm. ọkàn ẹ̀kejì ni ẹni tó gbọ́dọ̀ mọ owó ná tí hmm. kò gbọ́dọ̀ sọ pé nítorí pé ó ní owó ni mo ṣe fẹ́ràn ẹ̀ àbí kò ní owó ni ṣùgbọ́n tá a bẹ̀rẹ̀ sí máa ṣe ọ̀rẹ́ láàrin oṣù kan sóṣù méjì mo rí i pé ó níbẹ̀rù ọlọ́run kò hmm. sáwọn ọ̀rọ̀ tó máa ń sọ mi ò rí rọ́ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ mo bẹ̀rẹ̀ sí máa ṣàfiwé ẹ̀ pẹ̀lú àwọn tí mo ti ń bíyà méjì tá a ti jọ déètì sẹ́yìn tí à ń rò fẹ́ra wa so mo wá ń rí yàtọ̀ ẹni gangan ní ìbẹ̀rù ọlọ́run so wá di ọjọ́ kan láàrin ìgbà tá a pàdé yẹn ó sọ pé òun fẹ́ lọ skul tó ti parí òun fẹ́ gba certificate òun pé owó tí òun máa fi gbà kò tí ì pé wọn rò pé ah, òun ṣiṣẹ́ kò kí pé ń tọrọ owó yẹn lọ́wọ́ mi o akọ̀hún sọ àti mm. dọ̀rẹ́ àjọ ń sọ̀rọ̀ pé tóun báyà ti lówó òun gbọ́dọ̀ lọ gba certificate yẹn èmi náà wá mú ṣeré nínú ọkàn mi ṣùgbọ́n kò mọ̀ pé mo mú òun ṣeré ni mo kàn mú owó kékeré kan jáde lápò one thousand naira péré wọn kí nínú owó tó fẹ́ tó sọ pé o fẹ́ tó nídìí owó yẹn dẹ̀ pọ̀ pé gba one thousand kó fi kún kéèyàn ní bíi forty thousand kéèyàn wá fún ní one thousand pé fi kún so èmi dẹ̀ fi ń tẹ̀sítẹ̀ hmm. kí lè mọ̀ bí ẹni tá lè jọ ìrìn àjò ní bí ẹni tí mo lè fẹ́ bí ẹni tá lè hmm. jọ di tí ọkàn mi á balẹ̀ pé mo fẹ́ sílé so ìgbà tó wá gba owó yẹn wá tó di bí ọ̀sẹ̀ kan lẹ́yìn ọjọ́ yẹn àbí bí kò tó ọ̀sẹ̀ kan ṣáàbíjọ́ mẹ́rin àtúwájọ ríra àtújọ ń sọ̀rọ̀ mo wá mo wá mú wọ́lẹ̀ tẹ̀ mo fi ń ṣeré mo wá tú wọ́lẹ̀ tẹ̀ mo wá rí owó ń bẹ̀ àmọ́ pé o dẹ̀ sọ pé kò sí owó lọ́wọ́ ẹ̀ pé ebi one thousand lélẹ̀ o ṣe fi ra káàdì tó yẹ kó rà sórí fún nǹkan bẹ́ẹ̀ ọkọ̀ tó fún oúnjẹ rin ẹ̀ ni hmm. wọn ká ah, ó ò nọkẹ ó sọ pé òun fẹ́ fi gba certificate òun kó mọ́ra ni nǹkan tí mo fi sọ́kẹ́ máa fún mi lówó lérí gangan ni ẹni mo fẹ́ sọ <laughs> kí ni ẹ ló knock me off ẹ mọ bí joe ṣe sọ pé o mú mi kó lórí ibi tí mo dúró sí pátápátá ẹ mọ orin joe yẹn orin joe tó ti pẹ́ <laughs> so oh, ìyẹn lásán ló nọ pé ọ̀pẹ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ ó hmm. ti pass ẹlẹ́ẹ̀kejì pé ilé ìmọ̀wó náà ẹni tó lè mú obìnrin ní ayé òde òní. láti jọ bí mẹ́rin. àwọn girls mélòó lèèyàn máa fún ní twenty thousand tó máa dúpẹ́ lọ́wọ́ kejì. bẹ́ẹ̀ni wọn tiẹ̀ ní dúpẹ́ gan-an máa wẹ̀ pé kí ló ń ṣe é ṣó ti yẹ yín so kó tó hmm. fà á nìyẹn mọ́ra wọn mọ́ra wọn alárálé tẹ̀ ń wò mí ẹ̀ ń gbọ́ àtótónu ìrìn àjò Mr. Ajayi àti Mrs. Ajayi wípé bí ìrìn àjò yìí ṣe bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú trust wọ́n wò pé àwọn lè àwọn àwọn lè trust ìyàwó àwọn àwọn lè fi owó rán wọn ṣẹ́ tí ò dẹ̀ ní já létí. Hmm ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin la wà ń lé sẹ́ pé ọkọ wa gan wọn tiẹ̀ lè fowó bá wa ṣeré nítorí pé wọ́n mọ̀ pé góòdì lé oríṣiríṣi lọ́la ni. ẹ sísítà mi hmm, ẹ mo èmi náà ṣe dànsákì torí pé àwọn bọ́dà mi wọ́n ń gbé oríyìn fún yín ẹ kí lẹ́yìn wá lè bá mi sọ nígbà tí àwọn tẹ̀wá sáré sọ pé òkè o wọ́n ni mo fẹ́ fẹ́ o sọ èyí náà dẹ kí lẹ́yìn wá rí tẹ́ fi wá sátẹ̀lé wọn àwọn ṣáà ti sọ àwọn nǹkan tó rí. <laughs> Hmm. nǹkan tí mo rí nígbà tí a pàdé yẹn hmm. ọkàn mi kọ̀ ṣáà ń sọ fún mi pé ẹni yìí ó dà ń pé ẹni tó máa fẹ́ lélẹ̀ hmm. ṣùgbọ́n gbà tá a bẹ̀rẹ̀ sí ní rìnrìn àjò yẹn mo ní pé ọ̀rọ̀ wa yéra wa yéké gbàtà ọkọ pàdé yẹn ó ó ó ṣe pàtàkì fún wa láti máa ok àìṣe mọ́ra ni ẹ máa sọ ilé ilé ní asọ̀tàn lọ́la ṣùgbọ́n gbà tó yá àdẹ̀rín pé òkè ọ̀rọ̀ wa yéra wa dáadáa tó adúpẹ́ fọlọ́run pé àwa náà lájọ wà lé ni. mo ti rò pé ẹ máa sọ pé ẹ̀yin náà ń rí i pé bóyá àwọn bọ́dà mi wọn láìkí obìnrin púpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ bá ní kí lẹ̀yin rí nínú ọkọ yín á ah, <laughs> torí pé mo rí i pé ọkọ mi ò láìkí obìnrin kìrìkan kìrìkan ẹ̀ adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ wo pé ọ̀rọ̀ tìyín ó jọ yéra yín. Mr. Ajayi ẹ jẹ́ sáré béèrè question kan lọ́wọ́ yín ìyàwó yín bọ́n ṣe dúró yìí ṣé ẹ lè gbà kí wọ́n lọ ṣiṣẹ́ lẹ́yìn odi fún bẹ́ẹ̀ kọ́kàn lọ bí ọdún kan gẹ́gẹ́ bí ìfẹ́ yín tó gbilẹ̀ nínú ilé yín ṣé ẹ lè gbà ẹ sáré dá mi lóhùn ní ìṣẹ́jú kan ká tó lọ lé agbára. mo lè gbà ìdí tí mo ṣe lè gbà ni wípé tí ó bá jẹ́ nǹkan tí a ti jọ jókòó hmm. tí a ti jọ ń sọ tí a ti jọ ń fi sínú àdúrà tí a ti jọ ń fi sínú ètò ayé wa hmm. torí pé èmi náà mọ̀ pé òun náà lè gbà tí mo bá hmm. ní opportunity láti lọ sí film school nísìnyí bí i ní America for example tó dẹ̀ mọ̀ pé dream mi ni pé mo fẹ́ di big actor mo fẹ́ ṣe nínú American film so jẹ́ àwọn big dreams mi hmm. mo fẹ́ dúró ti irú àwọn èèyàn bíi Idris Elba kájọ tó kájọ wà lórí set àjọ ṣiṣẹ́. èyí bí irú àwọn bàbá wa ni kẹ́ máa dá. ok bí irú àwọn bàbá wa ní eh. industry bí irú àwọn Olú Jacobs bàbá Olú eh, eh, Jacobs èmi náà fẹ́ dàbí àwọn yẹn tó bá yá bí àwọn bàbá wa Jídé Kòsọ́kọ́ bí àwọn Ògògó ẹ̀mọ́ bí àwọn èèyàn ńláńlá yẹn àwọn bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti mọ̀ pé dream ọkọ òun lélẹ̀ lérè pàìmọ́ bí àwọn lérè pàìmọ́ ẹ ṣe ó ti mọ̀ pé èròǹgbà ọkọ òun lélẹ̀ pé dreams ọkọ òun lélẹ̀ kó fẹ́ di èèyàn ńlá báyìí so mo mọ̀ pé òun máa fún mi ní support hmm. láti lọ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn láláì ní ní iyèméjì so ìdí nìyẹn tèmi náà ṣe máa support ẹ̀ tó bá yẹ pé nǹkan tí a jọ mọ̀ ṣùgbọ́n tó bá kọ̀ déédéé jí láàárọ̀ ìbáṣepọ̀ ẹ̀ ní sí pé òun lọ sí Amẹ́ríkà lọ́nà fẹ́ lọ school bẹ̀rẹ̀ àdúrà ni o pé <laughs> bẹ́ẹ̀ ni àwọn ìdílé aláyọ̀ tèmi wọ́n sì wà pẹ̀lú mi lórí ètò bàbá ètò ó lè dá mi lójú pé ẹ̀ ń gbádùn wọn ẹ̀ ń fi ọkàn bá wọn lọ wọ́n ti sọ bọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó wọn fún wa bọ́n tún ṣe ń tolé wọn pàápàá wọ́n sì wà pẹ̀lú mi lórí ètò mo fẹ́ yọjú sí yàrá agbára nígbà tí bá fi máa padà dé a máa bọ́ sí abala tí mo pè ní ṣó mọ̀ mí tán ẹ ò ẹ fẹ̀yìntì dáadáa mò ń bọ̀.